Ọ̀kan ṣoṣo Ọlọ́run ní ń bẹ, ọ̀kan ṣoṣo Ọlọ́run ní ń bẹ, ọ̀kan ṣoṣo Ọlọ́run ní ń bẹ, ọ̀kan ṣoṣo Ọlọ́run ní ń bẹ. Kò máa sí ewé, kò máa sí egbò, kò máa sáwòrè, kò sí gbẹ̀kúdẹ, kò máa sí àgbà, kò máa ságbòyẹ nípa kádàrà tọ́lọ́ ń ṣètò lórí aráyé ọmọ àdámá la ilaha illallah ọ̀kan ṣoṣo ọlọ́hun ní bẹ̀. la ilaha illallah ọ̀kan ṣoṣo ọlọ́hun ní bẹ̀. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. tẹ̀rẹ̀ sí sí àárẹ̀ ààrẹ bọ́ ní èmi ò ní báwọn àṣẹ̀bọ́ máa. Àrímálẹ̀ṣẹ́ ààrẹ bọ́ ní èmi ò ní báwọn àṣẹ̀bọ́ máa. Àsokọ́lé ààrẹ bọ́ ní èmi ò ní báwọn àṣẹ̀bọ́ máa. Torí ní yẹsẹ́ wòṣẹ́ ààrẹ bọ́ ní èmi ò ní báwọn àṣẹ̀bọ́ máa. Mo ní òkà tájà àṣẹ ààrẹ bọ́ ní èmi ò ní bá wọn ṣe bọ́ àti wípé òkà kúsà ní ààrẹ bọ́ ní èmi ò ní bá wọn ṣe bọ́ àti wípé sébélé lẹ́nu ṣe ààrẹ bọ́ ní èmi ò ní bá wọn ìfúnpá ńkọ́ ààrẹ bọ́ ní èmi ò ní bá wọn mo ní ó ń dè ní nígbàdí ààrẹ bọ́ ní èmi ò ní bá wọn ṣe àti wípé gbẹ̀tùgbẹ̀tù nǹkan ààrẹ bọ́ ní èmi ò ní bá wọn ṣe torí pé ọ̀ṣọ́ṣọ́ gbọ́ ààrẹ bọ́ ní èmi ò ní bá wọn ṣe bọ́ mọ́ mo ní ọ̀sẹ̀ àbọ̀ kí ààrẹ bọ́ ní èmi ò ní bá wọn ṣe bọ́ mọ́ wípé àjẹmọ́ níjẹ̀bú à rẹ̀ bọ́ ní. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Ọ̀sẹ̀ àwẹ̀ bí Fálábòyún. Ó ti dájú pé ààrẹ bọ̀ ni mi ní ṣe bẹ́ẹ̀ ma ọba láwòrá wọ́n fórí jìn bí mo ti tó bá. Mi ní ṣe bẹ́ẹ̀ ma ọba láwòrá wọ́n fórí jìn bí mo ti tó bá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الله عليه ونصلي ونسلم على أشرف المرسلين وعلى آله وصحبه أجمعين وبه نستعين هذا وكفى الحمد لله وكفى لهم لله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين أفلو بالك لا وصو لو شيطاني شيطان أني أكو أني بي أني تبع لك لا لعنة كلهم بني لعنة ري Àmín. Ọlọ́run ṣàlàwà lọ́wọ́ rẹ̀ o. Àmín. Ibi ìkọsẹ̀kọnu ní iṣẹ́ ọwọ́ wa ní gbogbo ohun tí èèyàn máa fi kú sọ́wọ́ sòtọ́ọ̀nù ọlọ́run ṣàlàwà ń bẹ̀. Àmín. Wọ́lágbára rẹ̀ lọ́hùn. Àmín. Atọ́rọ̀ ìkí àti ìjẹ fún Ànábì sallallahu alaihi wasallam. Àti fún àwọn ará alẹ́ àtàwọn sọ̀hábà. Àti fún gbogbo àwọn tó tẹ̀lé pẹ̀lú dáadáa. Tó àbílẹ̀ ọ̀bàlẹ̀kẹ́ ọlá gbogbo àwa tí à ń gbọ́ wa àtàwọn tá à ń sọ̀rọ̀. Gbogbo ohun tó lè máa jẹ́ ìbànújẹ́ fẹ́nìkọ̀ọ̀kan wa ọlọ́ba ni kù dànù. àmín. wọ́n lọ agbára wọ ọlọ́run tó yẹ pé wọ́n lọ ni ọlọ́run lórí gbogbo ohun tí ń bẹ so bá ní kù dànù ọlọ́run mọ́jà á máa pé nǹkan míì tó ń bẹ lẹ́yìn rẹ̀. àmín. ìjagudu bí àwọn èèyàn ó ti mọ ọlọ́run ọ̀kan ṣoṣo rẹ̀ náà ni ó kàn wá àsùnmọ̀ yìí pé inú ṣètọ́nù lè dùn àtàwọn ọmọ ẹ̀ wọn ò sì jẹ́ nǹkan kan bí ti ẹ̀kọ́ mọ́ ọ̀rọ̀ tá ń bá lọ gbogbo ẹ̀yọ́ olùgbọ́ wa ó ní wípé àwọn ará bí yìí àfi kí èèyàn ó ní ọlọ́run ọba àlékè ọlá ìní ọlọ́run ọba àlékè ọlá nìkan tó lè gbà wá lọ́wọ́ wọn torí pé ọlọ́run nìkan tó dá wọn lójú wọn lọ ọlọ́run nìkan tó dá ṣètọ́ni àtọmọ ogun rẹ̀ òun lójú wọn lọ òun náà tó wá jù wọn lọ èyí tá a bá ti wá sáàdì àwọn ọmọ abẹ mọ́ òsì tí wọ́n ṣe gbogbo ìlàkàkà wọn òfo ní ọmọ ajá sí gbèsè jásó fún fáwọn ẹni ìṣáájú nìyẹn dára èso èso kò fọ lọ́dọ̀ wọn ọ̀rẹ́ mọ́sájà náà yálà lọ́wọ́ rẹ̀ bá ní pálọ̀ fún lọ́dọ̀ tiwa náà. tí a bá gbàgbé àdìsí abújura ó là ń kalọ̀ lánàá jábìrì ọmọ salim abújura òun là ń ka ọ̀rọ̀ rẹ̀ lọ lánàá ní ìdánilẹ́kọ̀ọ́ pé bá a ṣe lè pèsè ara ẹni kalẹ̀ tí àwa náà ó fi tẹ́wọ́ sọ́ba àlékẹ́ ńlá tí ó fi dá wa lóhùn ìdàlùkọ́ lámọ́ sí pẹ́sà ṣe rọrùn fún wa. nínú tí ànábì wa ń bá sàábẹ̀ yìí sọ ànábì ní wa ní mòrúhù sàbákà. بما لا يعلم منك فلا تسبه بما تعلم فيه فإن الله جائل لك أجرا وعليه وسرا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم ẹ̀nà àwọ̀ ẹ̀kọ́ ọlọ́run látọ̀dọ̀ ànábì ẹ̀ ànábì ní ìwọ abújòrá bọ́mọnìyàn kan bá bú ọ nítorí òwúrẹ́ lọ́wọ́ wí ẹ̀sà lẹ́mọ̀ ṣàpé kiri yẹn máa ń dùn yẹn gan nítorí òṣèlú ń bú ẹ lé lórí ìwọ sì máa ń tó ìwọ sì máa àléébù tiẹ̀ ọmọ tó lè fi bù fàlàtà ṣùgbà obì máa tá a làm fi ìwọ mọ́ fi tí wọ́n mọ̀ pẹ̀lú ẹ̀ bù yẹn sẹ́yìn náà jalè lánàá àyíra bá yín ò sí báyìí yẹ fàlẹ́ lọ́nà lọ anábìíní ọlọ́run bá àlékè ọlọ́run fún ọ lẹ́sàn-án yóò sì fóun ní ẹ̀sán ẹ̀ṣẹ̀ tiẹ̀ náà ẹrù ẹ̀ṣẹ̀ tó dá yóò fún. lẹ́yìn náà wala tasbanna shay'an mimma khawwalaka Allahu ta'ala ó sì gbọ́dọ̀ tó máa bú nǹkan kan tó lọ́n bá jẹ ń pa fún ọ. aṣọ ni o oúnjẹ ni o kìnnìkan ni a kì í bú orí ọlọ́run tí kò lọ́n ti rẹ̀ fọ́ ọ gbọ́dọ̀ bú. ọ̀yìn àbújá wa dáhùn onífàlẹ̀ onífàwálẹ̀dí nàfíbìyẹ́bìyí máa sàbàbùtù bá dà ó ṣáàtàn wà lábàáyé rọ. láti jẹ́ kí mo ti gbọ́ọ̀rọ̀ yìí ìwé ewúrẹ́ bíbí ń búra kù mí bíbí ń wà bu ọmọ ẹ̀dẹ́ nìyàn. tìrìpẹ́lọ́ àdámìfẹ́ fún pé gbogbo tẹ́lẹ̀ ń bá ṣe fún ara tọ́lọ́ ṣe fún àìrí ewúrẹ́ rẹ̀ ewúrẹ́ rẹ̀ wá ṣe kí níkà kò bu ewúrẹ́ mọ́ ọlọ́dà náà dẹ́ni eré o. àwọn dẹ̀ni eré bíi pé wò tó bú dábàá ọlọ́run ló mọ iye ẹni táwa ti bú lónìí kílẹ̀ láti gbà sílẹ̀ mọ́ yìí bí ìbá tún ṣe pé èèyàn bá tún bọ́ wà sí báyìí yóò tún ka lápákò ọlọ́run ló tún bá yẹn yóò tún bú kílẹ̀ tó sú lónìí. èpè náà. èpè ńgọ́ èpè ràn yìí ẹ̀rí ọ̀rọ̀ nípa mi tiwa náà o. ọ̀rọ̀ míì tó jáde lábẹ́ àyà táǹkà yìí tí ànábì tún sọ. sallallahu alayhi wa sallam. àbí òróró àlọ́gbàdì ṣe ilé ìwà ó ní ànábì sọ pé. إنكم لا تسعون الناس بأموالكم ولكن يسعهم منكم بس الوجه وأسن الخلق الله أكبر أنا مني و أيام إنيا كسيبة سفة لوتو كوافة هاوون فاوين يتولي كاريوان ara o ẹnìkan ò lè fúnyàn lówó ọlọ́ọ̀ni fúnyàn lówó ìyẹn ó gbìyànjú o àmọ́ pé kéèyàn wá tẹ̀ ẹ̀dá kan lọ́rùn á ọlọ́run ló lè ṣe yùn àmọ́ n tó lè kárí wọ́n bẹ tẹ́ lè ṣe kí ni nǹkan náà kẹ́ ẹ tújú ká ni ìyẹn ọ̀nà onígan kan ọ̀pàdé eléyìí òtújú ká ẹ káàbọ̀ ẹ pẹ̀lẹ́ ẹ̀rí wà ó sì lè kọlọ̀ ìwárí ìwárí máa wárí sí ẹnikẹ́ni tó bá rí ẹ̀rí èèyàn báwọn lábẹ́ àyà yìí bákan náà gbọ́dọ̀ ní husle afuwa wa muribile ọrẹ abdullahi ọmọ subair radi Allahu anhu ó wá ní ma ansalallahu adi ilé fi akadaki ta gbólóhùn yìí nítorí náà ní láti kọ́ ọmọ ẹ̀dẹ́ nìyẹn ìbámu ṣe pàtàkì o mẹ́jọ ó nù wá o. lábẹ́ gbólóyìn náà wọ́n ní jọ́ kan جبريل عليه السلام جبريل نزل على النبي صلى الله عليه وسلم نعم فقال له النبي صلى الله عليه وسلم ما هذا يا جبريل فقال لا أدري حتى أسأل العالم في رواية láàdírí hátà àfi àlàrọ́bì tọ̀ wọ́n ní yọ̀ kan jìbìlì wà bá ànábì sọ̀sọ́là anúbìrà ní tò kí lè lè yíò èyí lọ wá sí o jìbìlì náà ni èmi náà tí mọ̀ wọ́n sáà ní máa bọ̀ náà ni ojú ń bí ọba ẹni tó rán mi wá sí sí ọba àlékè ọlá ọlọ́run bá mi jẹ́ ń bílẹ̀ pé kí ló tún ní í fún ọ ó sáà ní máa lọ ìtìgbọ́dọ̀ máa lọ àmọ́ ń tí ẹ wá ní kí la wá ìtọ̀ àti pé á dilé rẹ̀ o famakafa sa'atan. famakafa sa'a. anabi jókòó fún. ìgbà bíi wákàtí kan. fún mọ̀rọ̀jà. ìjúwàdé. faqal. inna allaha ta'ala ya'muruka an ta'fu amman zalamak wa tu'tiya man haramak wa tasila man qata'ak. ó ní tí wọ́n ní wá sọ fún ọ ó ní wípé ọlọ́run bá lè jẹ́ lọ́pàá ọ láṣẹ ọlọ́run bá lè jẹ́ láǹpa ọ láṣẹ wípé ẹni bá ṣàbùsí sí ọ mójúpò fún ẹni tí ò fún ọ ní nǹkan tiẹ̀ ìwọ fún ẹni bá já lára tiẹ̀ ìwọ rúpọ̀ mẹ́jọ já ìwọ lọ́ọ́ bẹ̀ wò. àwọn nǹkan wọ̀nyí láṣàjọ o láì bọ́ lọ́wọ́ ṣètọ́nù o kó bá dìgbà ọlọ́mọ́sà fún wa o. wọ́n ní àwọn tí wọ́n kọrin orin tó múlẹ̀ àkàyè lọ́wọ́ wọ́n bá sọ ọ̀rọ̀ yìí di orin. مكارم الأخلاق في ثلاثة من كملت فيه فذلك الفتى إتوما تحرمه ما. تقطعه والعفو عمن اعتدى تقطعه والعفو عمن اعتدى kí ni wọ́n forí sọ ń ta túnú àyà náà ni pé mẹ̀kárì ní àkàlákò sí ìtàlá àsàtì léèyàn níwà tó dáa jù láyé ibi nǹkan mẹ́ta láti bá mẹ̀kárì mú ní àkàlákò sí ìtàlá àsàtì pé èèyàn fẹ́ kó gbogbo ìwà ó fẹ́ kó sọ́dọ̀ ọ̀nà mẹ́ta náà ni ìgbàgbé ní nǹkan mẹ́ta lára ó ti pé mọ́ńkàmù láti fi fàdà lẹ́kàlẹ́fàtà ẹni mẹ́rẹ̀ẹ́ta bá ti pé lọ́dọ̀ rẹ̀ fàdà lẹ́kàlẹ́fàtà odidi èèyàn lẹ́rí yẹn Akbar alákọ̀ọ́kọ́ ìtọ́rù máa ń ta àrímọ̀hó wà wà sílò máa ń kọ́ máa fún mọ́kárìmùwú ẹni tó ti pé òní fún nìkan oníwàláhì òní fún kí wọ́n wá padà lọ fún ìwà ni ó sì dédé sọ pé ò fún ó sì ṣe ra ẹ̀ ní ó sì ṣe ẹ̀ lọ́dọ̀ rẹ̀ ló sọ pé áá òtún lẹ́tọ̀ sí nǹkan mọ́ lọ́ọ́ fún nípadà wàá gbà. ìwọ wá sínú máa. ẹlẹ́ẹ̀kejì ìwọ́sílù máa tẹ́tà òhun ẹni tó o ti pé òní kí mọ́ fún tó ṣe sí ọ tó lòdò lọ rẹjọ́ rò pé à kíyàn dẹ̀ ṣe báyìí kíyàn ṣe báyìí kò kíyàn kiri ẹni bá mọ́ wá padà abẹ́ lọ bẹ̀rù padà lọ sépọ̀ padà má jẹ́ kó tọwọ́ rẹ já ẹlẹ́kejì nìyẹn. wọ́lá afúwò àmà ní ìtajà takòtò òhun wọ́lá afúwò àmà ní ìtajà. takòtò òhun wọ́lá afúwò àmà ní ìtajà. ẹlẹ́kẹta ọ̀rọ̀ náà ni afúwò àmójúkò àmà ní ìtajà ẹni tó kọjá àlàfíà ọ̀wọ́ mójúkò fòfò ìjìn. yọ̀tọ̀ yanyan bẹ́ẹ̀ ni lóhùn ní jẹ́ tán àbà àbáwádì bàbá àgbà ń di ìtọ́fẹ́ lọ́mọ nìkẹ́ wọn. wọ́n sọ fún wọn ní à ń sọ fún wọn yẹn pé ó ní sùúrù olóhùn ò ní. Ah. ọba tó ní sùúrù sì fún ọ ná ìbọ́lọ̀ ń lọ sọ pé òun bá sùúrù òun gangan ó fi sùúrù yẹn rẹ̀ wọ́n ní òní ọ̀há lòun ní ṣé ọba ọba ọfẹ́ ní gangan ọlọ́run tó ní yọ̀ǹda fún ọ ná àbẹ́wò ni wọ́n ní owó lágbájá ẹ̀bà náà olóhùn níwà lẹ́hùn ní náà owó tí o ti dàpò rẹ̀ sàrán lè yọrọ ẹ̀rí afáwọn ajáfáàrù sọ́dẹ̀kì وقال أمر الله نبيه بمكارم الأخلاق في هذه الآية ó ní Ọlọ́run ọba àlékí ọlọ́pàṣẹ fànábì rẹ̀ nínú àyà yìí gbogbo tí jẹ́ ìwà dáadáa lọ́pàṣẹ fún un وليس في القرآن آية أجمع لمكارم الأخلاق من هذه الآية إنه القرآن كسي آية تقوي واتبو وجتو آية إنه القرآن ẹ̀rí ẹjíká náà múlò látòní nǹkan mẹ́ta náà ni nǹkan mẹ́ta náà ni láti pé lọ́dọ̀ rẹ̀ ọ̀rọ̀ ti parí ọrẹ ọrẹ ọrẹ tọrẹ torí pé ọrẹ ń gbà míì ọrẹ ni káta ẹni tí ọlẹ́tọ̀ sọ́rẹ lọ́dọ̀ ẹni kátá lọ́rẹ bí ìyàwó ẹni bí ọmọ ẹni ọ̀rẹ́ ẹni ọ̀rẹ́ tó náà ń fowó náà kò fún ní nǹkan ọ̀rẹ́ náà ni àmọ́ kọ́rẹ́ tó bẹ̀rẹ̀ ẹni tí ọba fowó ń tiẹ̀ tọwọ́ àmọ̀ọ́mọ̀ fojẹ́ nù tiẹ̀ ìyẹn gángan lórí di ìjọba fẹ́rù mí nǹkan yóò béèrè tẹ̀ mẹ́ta pé sóòní ẹ̀sìn ràn sísá alámàrí òun sí wọn ọ̀jọ́ bá lè fún ní nǹkan ò kódà ká tètè jẹ́ bá fi nǹkan jíjẹ ni pé kọ́mọ̀jẹ́ pé ọmọ padà wáyé pé ibẹ̀ nǹkan rán wọn sí. ta lówó ni kò ní tètè ná lọ́wọ́lá yìí fóònù ní ìsìn ni yọ́ fẹ́ pè pé ẹ̀dá kan sọ́mọ yóò sí ibi tẹ́lẹ̀ náà o ìṣẹ́dọ̀ ìwà náà ni àbí òun rí aláàtì kan o ẹ̀dá kan ṣékèké pé aláàtì ṣe ní ṣé kó tó kó mọ òun kó mọ lọ náà ó tẹ̀ kó wọn náà pé ẹ̀yin náà nìyí oníṣùgbọ́n yìí báyìí ni wọ́n ní náà náà ni yẹ ṣe o yẹ ṣe máa wo o tẹ̀wẹ́ kó ṣùfọ́ ní nǹkan yìí o ẹni tó máa bà jẹ́ kí ni o ẹni tó máa ti kí ní kan kí ni o wẹ́là ń tiẹ̀ nu ọlọ́jà náà lè máa ṣe bẹ́ẹ̀. wọ́n ní ànábì sàṣẹ́ sọ wípé bọ̀ẹ́sọ̀. lè o tá mi màmá káàrí màlá àkàlà. ànábì ni wọ́n gbé mi dìde tó tún gbé wà tí ń bẹ tó jẹ́ wà dáadáa tó wà láàbọ̀ láàbọ̀ èmi ni kí wọ́n á pé. bàbá ilé yìí ní wà láàbọ̀ ìwà ìwà dáadáa ni àmọ́ àbọ̀ntara ẹ̀ èmi ní ń pè èmi ní ń ṣe pé ẹlòmíì lè tọrẹ kò lè forí jiyàn ẹlòmíì lè tọrẹ bọ̀dù kò lè forí jiyàn ẹlòmíì lè forí jiyàn bọ̀dù kò lè mú nǹkan lápò kò lè mú nǹkan lápò ẹlòmíì kò lè wá sọra ẹ̀ kalẹ̀ kó sọra ẹ̀ kalẹ̀ lórí ìpòtọ́ wà yìí pé èmi lè ní ọ̀lọ́ọ̀bẹ̀ ah, èmi lè ní ọ̀lọ́ọ̀bẹ̀ ẹni ọjà lọ́dọ̀ rẹ̀ kò lè ṣépọ̀ ṣùgbọ́n ànábì sẹ́lám ọlọ́run parí ẹ̀ fara tiẹ̀ nígbà tó bá jẹ́ pé ara ànábì ní irúwà báyìí wà kí là ń gbé tá ń gbé tá nílé sọtí wálẹ̀ tálà wa ọlọ́run sàrọ̀ fún gbogbo ẹni tí ń gbọ́ wa àtàwọn àtàǹṣọ́ akọrin kan sọ pé kúlò lè òmùrì تزول عنك وتنتدي كل الأمور تزول عنك وتنقضي إلا الثناء فإنه لك باكي إلا الثناء فإنه لك باكي إلا الفناه فإنه لك باكي أفاتني wàláwó àná ní kùyírìtù kú láfọ́dí láti. wàláwó àná ní kùyírìtù kú láfọ́dí láti. máa àkàtà tó bẹ́ẹ̀rẹ̀ màkàrí mílì àkàlákì. àkàtàrí tó bẹ́ẹ̀rẹ̀ màkàrí mílì àkàlákì. ما خطرت غير مكارم الأخلاق afáàfi ọ̀nà ọ̀nà kan sọ̀rọ̀ orin yìí kíyàn lè bá àgbọ́rọ̀ ẹ̀yẹ oníkúlùlì òmóòrì gbogbo ọ̀rọ̀ tàzúlù yọ padà pòf lára ọmọnìyàn wàtánkàlì yọ tán bí ó bá ní yọ́ tẹ́njọ́ kan bí owó ọ̀bá tán mú lówó lọ́wọ́ olúwa sì tẹ́kù mẹ́. olórí òmórí tàzúlò àǹkàwà táǹkàlì. gbogbo ohun ń bẹ lọ́rọ̀ yẹ gbogbo ohun ń dán ńgbọ̀ bá yá kò ní wúlò fún ọmọ yóò bọ̀ lọ́ọ̀ rẹ yóò bọ̀ bò mí ọ̀dọ̀ rẹ kakọ̀kọ́ bí ó ti wá níbi kan ló ti dọ́dọ̀ tiẹ̀ náà. àǹkàwàtà ọkọ̀ gbogbo àwọn létí àwọn bàbá wa làágùn làágùn tí wọ́n dààmú dààmú kọ́ lánàá làwọn ò lè gbé ìjọ ah, wọn ti ń kọ́ lé yìí àwọn gbogbo èèyàn ni wọ́n ń pé wo ló yẹ pé ah ọlọ́run sòrè fún bàbá yìí èmi lẹ́yìn ọmọ rẹ̀ lè gbé bẹ̀ mọ́ yẹn ó fi sáàlà ní. kúlù ní umori yẹ̀zúlò àǹkàwàtà kọ̀dí. gbogbo ohun tí ń bẹ ní ọ̀tàn yọ sáàlà yẹn ni pé yọ pòmí ọ wà tí ó lẹ̀ tán tẹ́pẹ́ tí máa tán ni yọ́ tán. Ilá fàná ò fa iná ò làkàbákè. Ilá fàná ò fa iná ò làkàbákè. Èyí tí ò ní tán náà ni fàná ò ìwà rere tá a bá wù kalẹ̀ ni ò ní tán. Kò ní tán. Àwọn tí bá ń bẹ lásìkò tó bá ń ṣe dáadáa wọ́n máa sọ́npa rẹ̀ bí òtún wá sí mọ́ ń bẹ̀ ìtọ́ òtún máa gbé wá àìmọye àwọn èèyàn tí wọ́n ń sọ dáadáa wọn lénìí wọn sí láyé mọ́ níjọ́ àlàfo ibi tí wọ́n máa dí báyọ̀ ọ̀lẹ̀ ni wọ́n rántí wọn dáa dàgbàjà ń bẹ lọ́hùn kápẹ́ ń bẹ láyé ni yóò ti di Allahu akbar kabir alájì wa rígbé kọ́lá ọlọ́mọ ìkẹ́ wọn. bàbá àgbà ìmáàmù ilẹ̀ ìbàdàn lágbé ní bàbábùsàrí ọlọ́mọ ìkẹ́ wọn. ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ lẹ́yìn tàbí ṣe kọ́lá lọ tán ìṣẹ̀lẹ̀ yíyé kí wọ́n rántí àríṣe kọ́lá pé àà àlàó ń bẹ lọ́hùn àwọn èèyàn kan ni wọ́n ní di àṣírí bíbò lábala tọlọ́hún ilẹ̀ kan ilẹ̀ kan ni wọ́n fẹ́ rà láti fi ṣe tọlọ́hún kò sì gbọ́dọ̀ pẹ́ ni wọ́n bá bàbá ìmáàmù Ìbàdàn lẹ́yìn Ìbàdàn ní àṣekó láti lọ kò lálọ́mọ́ bá wọn ò sì purọ́ ìkáhàn táwa àwọn jàmáà wa ìṣàràtù bídíà wà ìkọ́mọ̀tì súnà tí wọ́n wà lọ́jọ́ ààyè tí wọ́n fi ń ṣe mọ́sálásí ilẹ̀ kan bẹ wájú rẹ̀ tó fẹ̀ báyìí àwọn sì ń lo bẹ́ẹ̀ mọ́ ilẹ̀ ilọ́kan mọ́lá sí gbọ̀ngbàgbà wọ́n bá tà sí wí yìí kò fi gbogbo ara tóbi ilẹ̀ wá wà wájú ẹ̀ àsáwọn kí nílẹ̀ àsáwọn kí nílẹ̀ lẹ́ni olè bá fẹ́ ló bẹ̀ta rẹ̀ ń lọ́ba jẹ́ kọ́fẹ́ ta ilẹ̀ fókiri yó àwọn tí wọ́n mọ̀ wá ṣe nǹkan míì tí ó lòdì sí nǹkan tí wọ́n á sì ń ṣe wọ́n lọ́ba bẹ́ẹ̀ mọ́ ń bàdàn bí ẹ gbà wọ́n o mo làwọn ó kó gbà bẹ́ẹ̀ mọ́ mù ní ẹdúró ẹjọ́ ìsàlùwàlá wọ́n tẹ̀lé wọn ní ẹjọ́ àlọ́dọ̀ àríṣekọ́lá ẹjọ́ àlọ́dọ̀ rẹ̀ wọ́n náà bá dọ́dọ̀ àríṣekọ́lá àmírù wọn ló wá ń sọ fún mi o àmírù àwọn ìsálà tí ń bẹ ní Ìbàdàn ni wá ń sọ̀rọ̀ yìí fún mi ńgbà náà o lónìí wọ́n ní bá ní wọ́n lọ bá bàbá báyìí báyìí báyìí báyìí wọ́n lè lò wọ́n fẹ́ ta wọ́n ní kìíní kan one point kìíní kan million nígbà náà ní wọ́n fẹ́ ta lẹ́yẹ lẹ́yẹ nǹkan lọ́dún kan ìkànnì náà ni là ń sọ̀rọ̀ ìdá ẹ sọ̀rọ̀ ìwé tẹ́ẹ̀sì ẹ̀yẹ kẹ́ẹ̀sì ẹ̀sẹ̀ ní ìsèwé ẹ bá tún sí gbogbo ẹ̀ mọ́ bàbá ní wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ náà lọ pẹ́ njẹ́ lọ gbowó fún wọn wọ́n ti lọ ra lẹ̀ yẹn àmírù ní gbígbà tí ó bá fi yàn sálì jẹ́ náà lórí lára wọn tọ́lá wọn ti ẹbó ń lẹ́sọ̀rọ̀ onílẹ̀ ní ọ̀kan òun fẹ́ tẹ́ bá rówó ẹwà gbowó ẹwà ralẹ̀ ẹwà rẹ̀ ọ̀rọ̀ pé kìíní kankan òun fẹ́ ta ilẹ̀ tóun kò sí tọ́ka òun kó tó di jẹ́báyì ẹ̀bí tó gbowó wá bí wá ṣe máa ṣe nìyẹn ọwọ́ adijọ́ tí wọ́n tó wá ní ìdí irú ẹ̀kọ́ wá sí láyé mọ́ wà rán tiẹ̀. ìyàsánáhù ìnáwó làkàbákì ìlà sanáhù fàínáwó làkàbákì. gbogbo ẹ̀yin tẹ́ bá tó wá ń bẹ nípò bẹ́ẹ̀ náà ní ìsìn náà ẹ má jẹ́ ọgbẹ́ mọ́ yín lára bẹ́ẹ̀ bá fi ilẹ̀ yọ padà fi yín lẹ̀ èyí tó ń ṣe là ń sọ yìí èyí tí bàbá ṣe là ń sọ ìbáraẹ̀rí máa sọ̀rọ̀ láíláí nìyẹn ọmọ náà tó bá tà ńlẹ̀ kò sí láyé máa ń sìn yín kọlọmba ni kẹ bàbá gbogbo ohun tí a bá ṣe lẹ́ṣẹ̀ Ọlọ́run wò ọkà pa kò foríjì wọn bá ní foríjì wọn. amina. àfààní wà láwọ àná ní kùyírìtù kùyírìtù kú láfọ̀dí ìlà tí támánikì mú kan gbogbo wà tí ń bẹ láyé wa rẹ̀. ولو أنني خيرت كل فتيلة gbogbo wa rí mọ́kò wa rẹ̀ báyìí ẹni àfá mú kàn níbẹ̀ mú kàn níbẹ̀ fọ̀dílà ní kéyàn ní lárí láyé fọ̀dílà ní kéyàn nípò láyé fọ̀dílà ní kéyàn nímọ̀ láyé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ kan nú àwọn fọ̀dílà náà ni ìwà rí. Mọ̀kítàrí tó gọ́ ìrọ̀ màkàrí mẹ́lẹ̀ àkọlákìí. مخترت غير مكارم الأخلاق ó ní nbà tí mú kankan nù gbogbo ẹ̀ makarim lè xa láti nìkan ní nbà mú nbà kan mú kí n níwà bàbá ẹni ó níwà léwò ẹni ó níwà ó ti lólò ó ti lọ́lá yorùbá ní tó bá mú ọ lọ́wọ́ tó bá fi san ẹgbàá tó bá fi kúlẹ̀ sẹ́gbà tó bá ṣe ahun orin bíi ní èkì ọlọ́wà wà ní jẹ́ ìwà ẹníwà tó jẹ́ lọ́rẹ́ ọwá ní problem ó fi àdí pé ẹgbà àjọ náà sísì ìjọ náà tí wọ́n ná mọ́ ìjà pè ní ten naira nísì nítorí wáyé jẹ́ pé ń bá iná ten naira yẹn káláhùn bá ní ẹ̀mí ẹ̀ ní ọlọ́sìn sí ọwọ́ ọmọ ẹ̀dá ènìyàn wàhálà tí wọ́n ti ní àwọn nǹkan ìlara ọwọ́ àwọn àjànú ọ̀ọ́là wọ́n ti ní nǹkan ìlara àátọ́jú nta ti gbara ẹni ìlà ni ẹ̀yìn wọ́n ní sálọ ọmọ abdullá kálàmà Allahu Musa bituri Sina ó ní ọlọ́run bá níbi Musa sọ̀rọ̀ lórí òkè tó rè zina. qila lahu bi ayyi shay'in awsaka nígbà tó dé wọ́n ní kí lọ́lọ́ ń bá ọ sọ. kọ́ọ̀l bìtì sí àti àṣeyà. àwọn nǹkan mẹ́sàn-án mo mú bọ̀ nǹkan mẹ́sàn-án lọ́lọ́ ni mo bọ̀. alkhọ́ṣíyà tó fi sírì wà láàlàyé. a ó ní mo mú àkọ́kọ́ bọ̀ kí máa páyà ọlọ́run ní kọ̀rọ̀ àti gbangba àkọ́kọ́ nù máa bẹ̀rù ọlọ́run ní kọ̀rọ̀ àti kọ̀rọ̀ gbangba rẹ máa bẹ̀rù ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá bàbá márùn kọ́lọ́ máa yí kẹ́ wọn wọ́n sì ní kéèyàn ó tiẹ̀ má ṣe ń tọ́ dáa púpọ̀ lójú àwọn èèyàn ó sì dáa ju kọ́ máa ṣe ń tọ́ dáa lójú èèyàn kọ́ máa ṣe ń tí ọ̀dà ń kọ̀rọ̀ lọ. dáa lọ́dọ̀ ọlọ́run ọba rẹ àwọn èèyàn tó fi dáadáa sí wọn lẹ́sẹ̀ kan tí wọ́n sọ bó tó ṣe é pọ̀ wọ́n tún lè bu ọ ìṣiṣẹ́ ọmọ nìyẹn nìyẹn. wà lọ́gọ́dọ̀ bẹ̀. ẹlẹ́ẹ̀kejì kí máa sòdodo níjọ́ tí ń bá yọnu sòdodo má fi ní bá dùn ládùn òdì yọ bẹ́ẹ̀ rọ ni wàlẹ̀ gádà ńjọ́ bínú bá dẹ̀ tó dé sòdodo. wàlùkọ́sùdù fi fọ́kìrì wàlùgínà. ẹlẹ́ẹ̀kẹrin àbẹ́lẹ́kẹló ẹlẹ́kẹta ẹlẹ́kẹta sì ni pé kí n gbáradì ilẹ̀ níjọ́ tí ò bá sí kí n gbáradì ilẹ̀ pé gbogbo ọjọ́ kí o mọ̀ dàbí ọdún kí n ti mọ̀ pé ó lè dá yáwó ọdẹ dàdá nìyẹn farabalẹ̀ fọlọ́hún wàlìjínà kí n sì máa mọ̀ pé fẹ́ yóò dáa fún mi. níjọ́ tí èèyàn bá lọ́rọ̀ tí èèyàn bá rọrọ̀ lè fi ní sí ọ̀rọ̀ lò tí èèyàn bá ti sọ̀rọ̀ ìtinú yẹn yẹn pé kò lè dáa fún mọ́ tọ́wọ́ dáa fún lójijì irú ẹni máa kọjá àlẹ́ ọlọ́run. ìhà owórè owórè owórè jọba sọ̀rọ̀ ẹ̀ di pé ìjókijó la síwín jó ayọ̀kayọ̀ ń wèrè yọ̀ lè òun fẹ́ sọdún owó. Ah. múra alẹ̀ ó lè dáa múra alẹ̀ ó lè di yanturu náà sí dọ́gba pẹ̀lú méjèèjì. wà á mọ̀rọ̀ ni àna àṣìlá máa ń kọ̀tọ́ àní. kí n sì máa ó sì ta mí láṣẹ kí n máa so pọ̀ gbogbo ènìyàn bá já mi kí mi máa so pọ̀. wà ó rùtìyà máa ń harọ́ mọ̀ ni. kí mi sì máa fún gbogbo ẹni bá ṣe tiẹ̀ léèwọ̀ fún mi wà á fún àmà ń bọ̀ lámà ni. tó sì máa sàmójúpò fẹ́ ń bá sàbòsí sí mi. wà á ń yẹ̀kú nà nótòkì díkírọ́. tó sì máa jẹ́ pé gbogbo tí n bá ń sọ ọ́ jáde kí n máa fi rántí ọlọ́run ni tí n fẹ́ sọ̀rọ̀ báyìí kó máa jẹ́ rántí ọlọ́run. wàsọ́mùtì fíkírọ́. tí n bá sì dákẹ́ kí máa fi ronú ni kí máa ronú ọlọ́run. wọ̀nàgọ̀rì ìbẹ̀rọ̀. tí n bá sì wo nǹkan kí n ìrújú ọ̀gá máa wo nǹkan ní wo bájú ẹ̀ṣẹ́ máa wo nǹkan ìwọ kó gbọ́n lára ẹni tá nítorí tóbi rí báyìí ah títóbi èrè ọlọ́run o títóbi èrè ọlọ́run o ẹ̀yìn wọ́n wá gbà wá lọ́dọ̀ àmúgbà náà tó fẹ́. annabi yina muhammad sallallahu alaihi wa sallam annahu qala. anabi náà wàá sọrú nítorí sọ yìí. àmọ́rọ̀ ní rọ̀bí bì ti sìn. anabi ní wọ́n pàmì ti Musa nù tàbí wà gbogbo náà wà rí ẹ̀rí pé gbogbo kì í yàtọ̀. Al-ikhlasu fi sirri wal alaniya. alábìyín wọn pa mí láṣẹ kí n máa ṣàfọ̀mọ́ ní kọ̀rọ̀ àti gbangba níbi tí wọ́n gbọ́dọ̀ pé kásíàtì láì àlẹ́kásí àfìsí wà láàníyà wọ́n á ní kébì náà máa ṣàfọ̀mọ́ yẹn pé pé ntí ń bà sí ń kọ̀rọ̀ kí n torí Ọlọ́run ṣe mo fẹ́ ṣe ń gbangba kí n torí Ọlọ́run ṣe. Mm-hmm. wàlá àdìlù fi rídọ̀ wàlọ́gọ́dọ̀. kí n sì máa fi dọ́gba níjọ́ ìyọnu kí n sì dọ́gba níjọ́ ìbínú. wàlọ́kọ́sùdù fìlgínà wàlfọ́kọ̀r. kí n sì máa múra lẹ̀ kí n máa ní lérò wípé ọ̀rọ̀ lè dé ó sì lè jẹ́ ìjọ tí ó dà á. wà á ń a mọ̀ ń bọ̀ lámàrí. kí n sì máa mójú pò fẹ́ tó bá sábò ṣiṣẹ́ mi náà. wà á sì là máa ń kọ̀tọ́ àní. kí n sì máa sọ ẹni tó bá já lára mi pọ̀. wà ó ti yà máa ń harọ́ mọ̀ ni. ẹni tó bá sì lówó fún mi kí n máa fún tèmi. wà á ń yà kú nà ní tó kí bíkìrọ̀. kí n sì máa jẹ́wọ́ jẹ́ pé ìsọ̀rọ̀ mi ìrántí Ọlọ́run ni. wà sọ́ǹtì fíkìrọ̀. ìdákẹ́ mi kó sì máa jẹ́ ìrònú. wà àṣepé òdodo kì ṣe kí ni o kì í yàtọ̀ òdodo kì í yàtọ̀ ọlọ́run ní wa múrífúri bẹ̀lẹ̀ ọ́lfì wà nábì máa pàṣẹ pé ọmọ káwọn èèyàn máa ṣe dáadáa kí èèyàn máa ṣe dáadáa tó náà tó wá ń pàṣẹ kí èèyàn máa ṣe dáadáa á jàmọ́ ọlọ́run ti sọ̀rọ̀ fún gbogbo ẹ̀yin aláàfáà wa bí ẹ bá ti ń sọ pé káwọn èèyàn máa ṣe dáadáa ẹ̀yin náà máa lò ó ẹ̀yin náà já máa jọ lò kọ́ lọ́rọ̀ fún gbogbo wa àfáà kan ní máa yẹ fálẹ̀ kọ́ ìrà. لا يدم جواسيه من يفعل الخير لا يعدم جوازيه ما يفعل الخير لا يدم جواسيه من يفعل الخير لا يعدم جوازيه لا يسأب عرف بين الله والناس لا يذهب العرف بين الله والناس لا يذهب العرف بين الله والناس أفادما يفعل خيرا إما سدادا فبا إليه يجوز دادا وذلك عليه دادا نيوات يجوز لا يعدم جوازيه إسان رونيرا أفايسي لا يجسان إسان رونيرا تربي على عرفه ìtọ́npin dáadáa láyé sáà bẹ́ẹ̀nà láìwà náà sí tọmọnìyàn ṣe dáadáa nítorí ọlọ́run kó wá rá kọmọnìyàn wá jẹ́ kó bó ṣe dára lọ rá á kò yà torí ọlọ́run ṣe ni ọlọ́run dá padà ibi tí ó sì dá padà èèyàn mẹ́nu ẹ̀ ibi tí gbé ń san dáadáa padà fóní dáadáa kò níyì ọ̀nà lára ara rẹ̀ lára aya rẹ̀ lára ọmọ rẹ̀ lára sẹ́ rẹ̀ lára ọmọ ọmọ lára ọ̀rọ̀mọdọ́mọ ẹlòmíì sìn ọkà jíbọ́lá ajíbọ́lá ni ẹni ó ṣe dáadáa tó ń báyìí òun gan lè má bà láyé kó wá tó ń bí ló ti kú ọlọ́sìdé kò ní ra ṣe bí wọ́n ló sì wọ́n ṣe dáadáa báyìí àgbélìdé nùran tiẹ̀ náà nú ọmọ rẹ àgbé àwọn kan dìde ń bẹ̀ tí wọ́n lọ láàlá ó lè jẹ́ òṣèlú ó lè jẹ́ bí tọ́lọ́hún ó lè jẹ́ òwò ó lè jẹ́ iṣẹ́ ìjọba gbogbo ní tèèyàn bá ti sí pamọ́ ló fi já sí pé ẹ̀rù ń bà wá lásìkò tá a wà yìí kí kálukú kan wá rí i pé ọbẹ̀ ilé pé ah, ayé john lèèyàn kan rójú ṣe dáadáa kò ní di dáadáa mọ́ nìsín gbogbo owó àkóbàjẹ́ ni wọ́n kó ah, gbogbo àwọn kan tí ọmọ wọn dókè lónìí tí wọ́n donípò lónìí títà bàbá wọn bàbá mi láyé ìgbà náà wọn a máa bọ́ mara wo bàbá àwọn tíṣà ní ọlọ bá bàbá ọmọ máa bẹ bàbá ọmọ pé ẹjọ́ mọ̀ èrò sún wájú tíṣà àgbà náà ó sì lọ bọ́mọ ọlọ́mọ gba fọ́ọ̀mù pé à ó tálẹ́ǹtì wá sún wájú gbogbo àwọn ọmọ àwọn àwọn bàbá òun ni wọ́n padà dókè gbogbo ọmọ ọlọ́mọ tó fẹ́ kàwé ní ìsìn òṣèlú ni kàmọ́lẹ̀ yìí ń bẹ lábẹ́ rẹ̀ owó tí wọ́n ní ẹ̀sán fáwọn tíṣà ẹ̀tì náà tàn ẹ̀tì kò náà tíṣà náà wá wù pé tó wọ́n para àwọn ní ẹ̀rọ ṣiṣẹ́ ṣiṣẹ́ oṣù parí ẹ̀ fóònù lówó tó náà wá nǹkan ní ìkókiri ìjáde dípò kọ́ka ìwé tí ọkọ̀ ọmọ tó tó lé sùkú ṣé bí ebi e, ṣe kàwé kó tó má lé sùkú náà ní pé ẹ̀yin ọmọ yìí ẹ̀ máa bá rí ayé ayé yín rí ìjọba yín ṣe kó bá yín gbogbo ọmọ ẹ̀mí wá gbogbo ọmọ tí a ń ṣe bá ní ìsìn ni wọ́n ń dàgbà yìí àwọn ni wọ́n ń di ipò mú yìí àwọn ni ń di dókítà yìí àwọn ń di nọ́ọ̀sì yìí àwọn ń di ọlọ́pàá yìí àwọn ń di ámì yìí àwọn ń di oníṣòwò yìí àwọn ọmọ tí ẹ̀kọ́ ní ń tẹ́rẹ kẹ́ ẹ̀kọ́ wọn wọ́n fowó ra páálí ni o wọ́n ṣe kìí kan ni o wọ́n sáà bẹ́ẹ̀ wọ́n sáà ṣe so wọ́n jẹ́ tùrọ̀tùrọ̀ ibò láyé wá lọ́hùn ní ayé òde òní ọmọ tó wá lọ kọ́ṣẹ́ mẹkáníìkì onìkan mọ́kọ̀ wà onìkan yẹ mọ́kọ̀ tú látòkè délẹ̀ tí ó tú wẹ́lẹ́wẹ́lẹ́ dàálẹ̀ tí ó sì sún pọ̀ nísìnyí kò sí sẹ́ka tí ẹ ń kọ́ lójú ẹ̀ mọ́ àwọn tó sì jẹ́ oníṣẹ́ àbọ̀ iná láàgbọ́kọ̀ tá a bá ń lò lọ́ba tí má dé láàbọ̀ lèwọ́n bá fọmọ lójú ọ̀nà bóyá àti ìpàdé ẹ̀fọ́mọ oko dúró fún rẹ̀ máa ń dàla tí ẹ̀fọ́mọ oko dà wọ́n ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nù ìtí ọ̀yẹ kó dè ó dè ìtí ọ̀yẹ kó dè kò ní dè kọ̀mọ́ntẹ́ ẹ̀ kó dè kọ̀kọ́ sẹ́ yájú báyẹ̀ mo ti ń dírọ̀bù ni ẹbí ti ń dírọ̀bù ni ẹbí ti ń dírọ̀bù ni ẹ ìbàlẹ̀jọ́lá kó sànù ti wá o nípa pé ọ̀rọ̀ yìí ó gùn àmọ́ níta fẹ́ yọ lò ń bẹ̀ pípẹ́ yìnyín ọgbọ́ yé ọlọ́run ti píká sọ díẹ̀ ń bẹ̀ yóò wúlò ẹ̀fà ní wípé ó fi kalẹ̀ pé bá ní ìdí ọlọ́run bàbá tí ń pè ní mọ̀dáwà ló ní ẹ̀ àwọn ṣe nìyẹn láàánì bàbá ti gbogbo ẹ̀dá. tó táàgì yòókù lọ́lọ́ lọ́wọ́ njẹ́ ọlọ́run bá pé taba ní ìdí ọlọ́run tọ́lọ́ bá ní ká ní ìdí òun kí á kà tó pè sáyẹ́nsì máa dá wa lóhùn gbogbo ẹ̀jẹ̀ ń gbé wa lónìí ọlọ́run wò gbogbo dágbé ń pẹ́ ń gbà lóhùn wà fúré ṣe wà jàn wá. àtẹni tó sọ àtẹni tó gbọ́ ọlọ́run jẹ́ alẹ́ mú lò jẹ́ olè wúlò fún wa. jọ panipu sínú gbèsè ayé wa rọ̀ fún wa wọlé àtúbí ọlọ́run wọlé àkúfẹ́ àkóhùn la hawla wala quwwata illa billah. sọ́kàrà bihamdi ashhadu an la ilaha illa an asọ́wàtò rẹ̀ sọ́nrí kárí. àwọn èèyàn tí wọ́n fẹ́ dà láàṣẹ tí wọ́n fẹ́ sọ̀rọ̀ kó sì máa ṣẹ tí wọ́n fẹ́ sàdúrà kò ṣẹ orí ọkà orí ẹ̀rẹ̀ náà lọ pẹ̀lú ológbò ọ̀dá sì fi ń gbáyé tẹ́bá fẹ́ dá láṣẹ tẹ́tí fẹ́ sọ̀rọ̀ kó sì máa ṣẹ tẹ́tún fẹ́ sàdúrà kò ṣẹ súnátà náà bí ní ẹlò àwọn ọ̀nà tánàbílà ni ẹ̀mọ́ orílẹ̀